sí amamos أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى ثم الصلاة والسلام على رسوله المجتبى وآله وصحبه أجمعين أكبر يا ابن الله وبطل كتنا فجلة فجلة نرى الأجمعين رمضان كنت جيه جيه وطبعا كان بين بيت بعيد كل ما عمل أحمد بيتنا nígbà tí yóò kúrò mẹ́tàlélógún àbí méjìlélógún ìjọba yìí kọ́ jẹ́ńdẹ̀ àríbẹ̀rẹ̀ ọlọ́run jẹ́ àríyá ìparí rẹ̀ náà ọlọ́run ti lè rí ọ̀kan wa ọlọ́run wa ń ṣe ní ọ̀kan gbogbo lẹ́yìn ọ̀kan wa ọlọ́run bá lẹ́sìn fún wa ó ṣe ní okùnfà ìgbọ́kànlá fún òun lọ́rùn ẹ̀yìn ọ̀kan wa padà láyé. عملت أزواج من صلاة الطلاق ọlọ́run ọba ọ̀lẹ́yọ̀lá ó ń pa òjíṣẹ́ rẹ̀ láti pé ó lè àrùn gbòdè ọ̀gbẹ́ ìfọlọ̀ mìíṣọ́rì ìfọlọ̀ wà mìíṣọ́rì lọ́ọ̀sìnkì ìgbà wọ́ọ̀kọ̀rẹ̀ wà mìíṣọ́rì náfà táàtì ìrìnàfọ̀lẹ̀ wà mìíṣọ́rì àásìlẹ̀ ìgbà àṣàlẹ̀. ìtumọ̀ rẹ̀ lẹ́rìí pé láti mú àtẹ̀sí rẹ̀ lọ́jà sá. kọ́lí yẹn ni pé àdúrà kò sóò ilé ìṣẹ́lá Muhammad máa wí pé àánú òbí ọ̀gbìn alákọ̀ọ́ mọ́sádìí ọlọ́run ọba tó dá àtẹ̀mọ́jú ọba tó dá òwúrọ̀. من شر ما خلق قل أعوذ برب الفلق من شر ما خلق yẹni pé ní sáré jẹ̀mí ìmọ̀ lọ́kọ́ ọlọ́run gbà mí ọlọ́run là mí kò ní aburú gbogbo nǹkan tó ọ̀gá pátá ṣùgbọ́n rẹ̀ ọlọ́run là mí bẹ́ẹ̀ wọ̀ wọ́n ní sáré bọ́ọ̀sì kìí ìgbà wọ́pọ̀ bẹ́ẹ̀ àníṣe ọlọ́run là mí kò ní aburú òru nígbà tí gbogbo ẹ̀ bá ṣe ọ̀pọ̀ lérí nínú ìyẹn nígbà tí ẹ̀ bá ṣe wọ́n máa ń fi ìrìn àṣọrọ̀ àti gbogbo àwọn aburú èyí tí máa ń jẹ́ jáde lọ́nà yọ̀ wọ́n ìmọ̀ kùdìyà àti gbogbo tó lè kó ṣùgbọ́n báyìí lọ́nà yọ̀ olùkọ́ èèyàn tí wọ́n ti rí ẹyẹ tí wọ́n máa ń fò wọ́n ìfowópamọ́sí òun náà ni wọ́n àwọn tí wọ́n gbà pé èèyàn pa mo lè sábà sí lọ́sàn-án ọdún náà ni ẹran pa àbíyá tí ó bá jáde ọdún náà ni ìbílẹ̀ bá ti ṣú àwọn tó kọ́ ní ọ̀pọ̀ nígbà tó fi lọ ìyẹn lábúrú. wàmí sẹ́rìlì gan-an sì fi ìdá ọ̀wọ́pọ̀ ọlọ́run làmì kò ní aburú òru nígbà tí òru tó bá ṣú. kọ́là tóòbù tó wọlé tí gbogbo òmálẹ̀ ọ̀sán tí gbogbo ẹ̀ ti lọ. wàmà fi ìmìnà ṣòro àti gbogbo aburú èyí tí máa ń bẹ nínú òun wáyé ọkùnrin àti àtàwọn tó lè ṣe ní níṣọ̀dá léèyàn lẹ́ranko ní kòkòrò وشر النفاثات النفاثات لهم الساحرات àwọn òpìnà àwọn àjẹ́ àwọn oṣó wàmíṣẹ́rì nàfàtà ọlọ́ọ̀lá ní fóun bí aburú àwọn òpìnà àwọn àjẹ́ ayé àwọn ẹlẹ́yẹ àláti yànfọ́kùnà fún ìmọ̀lẹ́ ìkọlù àwọn tó ṣe wípé nígbà tí a bá ta kókó tán tí a ń kó gbèdè tí a ń kó gbèdè tí a ń kọkọ̀ tí a ń ṣe àyájọ́ tán wọ́n wà fádẹ́kù sí báyìí fẹ́ fẹ́ fẹ́. yẹn pé àwọn tí wọ́n ń fẹ́ atẹ́gùn náà kókò ní atẹ́gùn tí ò ní ikọ́ tẹ̀lé atẹ́gùn tí ò ní ikọ́ ní. ẹni wọ́n máa ti fẹ́ fẹ́ lọ́dún láàrin láyé fẹ́ ìyẹn pé ìyàtọ̀ kúnà àwọn tí wọn máa ń fàtẹ́gùn sínú tí wọn bá ta kókó rẹ lóògùn mọ́tà ọlọ́ọ̀nà ní kóńdà lónìí. wọ́n fi sẹ́mi àásìrì ìdá àṣà àwọn oníkèéta ẹ̀dá nígbà tí wọn bá gbé kèéta dé àwọn onílara ọlọ́run ò dàní fún mi àbúrò onílara yẹn ní kébì sẹ́mi àásìrì mọ́kùnrin ènìyàn àṣà. ọlọ́run kó mi yọ gbàgbé kó mi ya burú oníkèéta mọ́gbìnrin nìyẹn àwọn tó ṣe pé bọ́ọ̀sì wọn ó mú wọn wọ́n sábà dínà rẹ̀ náà. ìgbà àṣàdà ẹni pé nígbà tí a bá gbé kèéta wọn tí a bá gbé kéré tí wọ́n ń tàn náà tó bá gbọ́ ọmọ sọ́wọ́ àwọn hasan ní pé tọ́làbù zawali ni'mati àní àmà Allahu ta'ala àbẹ̀lẹ̀ orin tó náà bá ṣe fẹ́nìkan wọ́n fẹ́ kó orin kọ́ bọ́ lọ́wọ́ rẹ̀ èsì abọ́dánù wọ́n jẹ́ pé àwọn ènìyàn wà ní ọ̀rẹ́ wà ìkọ́ àlẹ́ àdàbí bákan náà èyí tí wọ́n tọwọ́ wọn wá ọlọ́run dàbí ọlọ́run kọ́ ju onílẹ̀ o. nínú tẹ̀sílẹ̀ kẹ́lí ní rahman bàbá wa àsáńdé ọlọ́run balẹ̀ kẹ́ bàbá wọ́n ní kólé àrùn gbogbo ọ̀bẹ ìfàlà yẹnni pé kólé mọ̀tàràwò ìdáni ṣọgbọ́n tí ń bọ̀ yìí lẹ́yìn tí ń sá di ọlọ́run máa sọ pé àrùn dò yẹnni pé àrùn tẹ́sí nù mo fira mi sábẹ́ ìṣọ́ àti ààbò ọlọ́run ọlọ́run wo ni rọ́bìn fáwọn ọba tí ń mú òwúrọ̀ jáde ọba tó dá òwúrọ̀ wọ́n fáàlì kẹ̀kẹ́ ìsìbá ọba tí ń jẹ́ kí ìmọ́lẹ̀ kó yẹ jáde lẹ́yìn òkòkòrò nìṣẹ́ ìrìnàfàlà fún mi àbúrò gbogbo tọ́nà ọba dá bàbá wa àsáńdé wọ́n ní wàhálà yẹ́sùmọ̀lù jẹ̀míà náà lọ́kọ́lá pàlọ́ gbogbo tó lọ ń da pátá ìlọ́kọ́lù ní ìtààmì ìtààmì ìtàgbórúkọ rẹ̀ ní ìtàgbọ́rí léèyàn láǹjẹ̀mí lẹ́ranko mìíràn ìsìn wájẹ́ mi yálà ó déèyàn ní àbájẹ́ mi ní.

lẹ́yìn tó ti sọ gbólóhùn kólé àwọn ìgbàlọ́ bẹ̀rẹ̀ bára bẹ̀rẹ̀ jẹ́ nínú àkàlà gbogbo ńlọ́lọ́ ń da padà ló ti bọ́ mi. gbólóhùn tó máa padà ṣe ẹ̀sà ọwọ́ ìwà mi ìṣẹ́rù ìgbọ́ sí kìnnì ìlà ọ̀wá kọ̀ọ̀lá. èyí pé lẹ́yìn tó ti sọ ti gbogbo kò náà ó tún wá ṣe ẹ̀sà. ìwà mi ìṣẹ́rù ìgbọ́ sí kìnnì ìlà ọ̀wá kọ̀ọ̀lá èyí pé mi ìṣẹ́rù ìmáyàwó tó ń حين يغشى الناس ìgbà tí ìgbà tí òkùnkùn ooru tó bá gbogbo èyí dáadó wàtẹ̀ǹtẹ̀ṣẹ̀rọ̀ fi kẹfí ìròyìn àrùwá ìṣẹ̀ríra àwọn èyí wú wọ́n máa jẹ jáde wọ́n máa fọ́nká wọ́n máa tú káàkiri lásìkò ìrọ̀lẹ́ wọ́n lè kẹ́yọ̀ wọn náà ti mọ ọ̀gbẹ́yà àtàwọn ẹranko tí wọ́n lè kú ṣùgbọ́n báyìí àti gbogbo wọn lè jẹ jáde. ló fi jẹ́ pé mọ́jọ́ bá ti rọrùn àwọn akéèké akẹ́kọ̀ọ́ ara fún àwọn wọlé káwọn ìmọ̀ ń jẹjá ìmọ̀ ká sì lo gbólóhùn èyí táwọn ẹni máa ń fi ń wá ìsọ́ àti ààbò wọn Hasan àti Hussein káwọn ní olùwò káwọn ní wa gbólóhùn náà ni pé wọ́n á yíyọ kàbíyà ní láti láyé tààmà ní kó lè ṣe pàtùkù ní àyìnbó dára náà gbọ́dọ̀ ní dàpọ̀ bẹ́ẹ̀ bá ti rọ. ó ti àwọn ìlú kẹrin láti láyé bá láti ní sẹ́lẹ̀ náà fọlá kan ní òní àkóónú. wọ́n mi sẹ́lẹ̀ náà fa àtàrà ti fi hàn pàtó yẹn bí wọ́n mi sẹ́lẹ̀ sàwá èrè ọlọ́run dàbí kó ń bí aburú àwọn olóògùn fún àwọn ẹlẹ́yẹ àwọn oṣó àwọn òpè náà aláàtì yẹsẹ̀rìn náà làṣẹ̀rìn iná lè ná pàtó ìlànà pàtó. àwọn tó nígbà tí bá kó owó ẹ̀kọ́ mára wọn tán tí bá kó owó ẹ̀ mára wọn tán ìtọ́ ẹnu wọn tí ọ̀nà àtẹ́gùn mú àtẹ́gùn tí òbí tọ́ wọn rà pọ̀ síbi tí bá so ọ̀kọ̀ mára wọn tán. wọ́n mi sẹ́rìn hásìrì ìlà hásàdì àní ọlọ́run ò làbíkú mi aburú oníkèéta òun lára ẹ̀dá الحاصل هو الذي يحب زوال النعمة عن المقصود إلى تشبيه mímọ̀ ń máa kàn mímọ̀ ń fẹ́ mímọ̀ ń wá kídẹ̀ra tí ń bẹ lọ́wọ́ ẹni tí ń ṣe ìlara rẹ̀ kọ́ńbọ́ orí tí bẹ lọ́ rẹ̀ yóò fẹ́ kọ́ mọ́ dànù fàyẹ́sàn àfi ìsàwádìí rẹ̀ gbogbo ẹ̀ yóò wá gbà lórí wọn fi bọ́ lọ́wọ́ rẹ̀ nínú àwọn àrùn tó burú jù nínú àwọn ìwà tí ọ̀dà jù ètí bẹ láàrin àwùjọ tá a wà nínú ẹ̀ òyìnbó tàwa ìlara kẹrìmánì yóò wò lówó bí wọ́n jáde ọmọ wọlé náà kí káwọn lọ ká máa ní kí wọ́n sapa ọmọ tí ń màwé ọmọ tó máa kéwò ní kó lè kú bí ṣó kẹrìmánì kìí ta ni ìlara ni kò sí ibi tí ò sí ọmọdé láàrin ọmọ níjó ọmọdé láàrin ọmọ nílò ọmọdé láàrin ọmọ tó ọmọdé láàrin ọmọ ọ̀gá lọ́gà tó ń kọ́ra ọmọ níṣẹ́ kò sí ibi tí láàrin ọmọ lọ́dọ̀ àwọn olóṣèlú kan bẹ̀rẹ̀ kò sí bẹ́ẹ̀ lónìí kan lọ fẹ́ nìkan kan wọn lọ́wọ́ lọ sábà máa ń wọn wọn dáná sí bẹ́ẹ̀ ìdára wọn wà ṣẹ́ ìbẹ̀rẹ̀ ó ti dé láyé ti rẹ̀. kọ́bílà àti hábílà. Bersyirik orang yang dia Kuatnya di alam